صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا وقف ولوضع ètò àdínà yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí gbọ̀wá tí aláǹfààní wa ni a kí pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu ah, ní èní wa ni a wà nínú ìpalẹ̀mọ́ kalẹ̀ fún iṣẹ́ ńláńlá tó ń jẹ́ iṣẹ́ ìjọsìn ọlọ́run ọba tó ṣe pé ní gbogbo ọdọọdún náà ni a máa ń gbàlejò iṣẹ́ náà ẹ̀rí tó bá ti ń jẹ́ ń pè ní àlejò àdámọ́ ọmọ ènìyàn ni pé kíyàn palẹ̀ mọ́ kalẹ̀ fún un oríṣiríṣi ọ̀nà náà ni àlejò lèyàn máa fi ń palẹ̀ mọ́ dè tó wá ṣe pé àlejò mi ni ẹni tí ó gbàlejò yẹn o lè máa wá àwọn irú àwọn ilé kan pé irú ilé tí mo gbọdọ̀ fẹ́ nìyí sí ni irú oúnjẹ tí mo gbọdọ̀ fún ẹni yìí jẹ nìyí sọ ìyẹn ni pé gbúrú àwọn ìpalẹ̀mọ́ yìí ó máa ní í ṣe bí àlejò téèyàn bá fẹ́ gbà bí àlejò náà bá ṣe rí ẹ̀rí àlejò Ramadan àlejò Ramadan tí a fẹ́ gbà àlejò tó ṣe pé ẹ̀nì bọ́ìfọ̀n rọ̀ọ̀ṣì àlejò ẹ̀mí ni àlejò ẹ̀mí ẹ̀nì pé àlejò tí kìí ṣe àlejò tí a lè fojú rí ni so ìpalẹ̀ máa fún irú àlejò báyìí ó gbọ́dọ̀ jẹ́ yẹnì ìpalẹ̀ mọ́ tó ṣe pé yóò ná sábà àlejò tí a fẹ́ gbà gangan tí ó bá àlejò yẹn mu tí ó ṣe dédé rẹ̀ tòun náà ni ìtumọ̀ rẹ̀ ni pé ìpalẹ̀mọ́ ẹ̀mí náà lọ gbọ́dọ̀ wà fún àwa náà ẹ̀rí oríṣiríṣi náà ni oníkálukú máa fi palẹ̀ mọ́ sukúrẹ́ lumi kàkà kó wà nínú ìdùnnú kínú rẹ̀ ọmọ dùn nírú àsìkò yìí ìbànújẹ́ ni ó tún bá torí pé kí ni yóò nígbàgbọ́ pé àwọn ò rí ìpalẹ̀mọ́ ṣe bó ṣe yẹ kí á irú àsìkò wo leléyìí á bó ló ṣe wá rí i sọ pé n tó máa ń ṣe nípalẹ̀mọ́ tó yóò máa dùn pọ̀ wọn ò rí ìpalẹ̀mọ́ tó lẹ́lòmíì ìpalẹ̀mọ́ oúnjẹ palẹ̀mọ́ ẹran tó palẹ̀mọ́ tí ó mu so yóò ti mọ̀ pé bí mi ṣe máa ń gbàwẹ̀ tèmi nu so subhanallah so yìí nǹkan ló ṣe kókó ṣé o jẹun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni ẹni ṣé o mu nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni so o ń jẹun o ń mu o ń mu so náà ni pé nítorí jẹ́ kókó ìpalẹ̀mọ́ gangan òun la fẹ́ kó yé wara wa ní òní abdullahi wa subhanahu wa ta'ala kó mọ́ ṣàtiwálẹ̀ ní tí ọ̀rọ̀ ọlọ́wọ́n ba tí ó yé tí ìròrí wa tí wàá yàtọ̀ sí ìròrí àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn lọ́sọ̀kọ̀ ẹ̀rù tọ́lọ́ bá ń sọ̀rọ̀ àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn pé àwọn tí wọ́n pọ̀ bámúbámú tí wàá láṣẹ àwọn ìròyìn tó pọ̀ jù nínú alukoran ìròyìn tí ó tó lágbára tí ò dára lọ́mọ tó ń ròyìn wa ní wàlákínà aksarahum la yashkurun wàlákínà aksara nasi la ya'lamun so ẹ̀wọ̀n gbọ́ pọ̀lọpọ̀ àwọn èèyàn aláìmọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn kì í dúpẹ́ so bẹ́ẹ̀ ṣe máa rìn ní walakin aktharahum lil haqqi karihun ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń kọ òdodo ní ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ so àwọn tí sábà ṣe dáadáa lọ́wọ́ máa fi ń ròyìn wọn so inú àwọn tí wọ́n jẹni rẹ tọ́lọ́ lọ́wọ́ bó yé ni wa qalilun ma hum kọ́lọ́ mọ́ ṣàfihàn sínú àwọn ènìyàn nípa àwọn tí wọ́n kéré yẹn tí àwọn tí wọ́n kéré tí ọ̀rọ̀ ọlọ́run ó sì yé wọn ẹ̀rí ìpalẹ̀mọ́ fún Ramadan àdẹ́mu ìṣàlàyé inú nǹkan àkọ́kọ́ ẹ̀rí tó ṣe pé ọ̀rọ̀ bàbá oní al-akhbari tó gbogbo àná ẹni tó wá ti lọlé kíw kọ́lọ́kọ́ bá kẹ́ àwọn àfáà wa tí wọ́n kọ́ wa ní kíw àwọn bàbá wa tí wọ́n kọ́ wa ní kíw ẹ̀rí kéèyàn tó wọ ilé kíw mọ́tò lọ́dọ̀ nìrọ́mí náà ni mo ti kọ́kọ́ ké ahọ́bọ̀rí yẹn nílé tí wọ́n ti ha sórí ẹ̀rí Imam al-Akhdari nínú tíra àwọn akọ́kọ́ bẹ̀rẹ̀ yẹni pé tíra muqaddimatu yẹni al-matn al-Akhdari wọ́n sọ pé awwalu ma yajibu ala al-mukallafi tashihu imanihi thumma ma'rifatu ma yuslihu bihi farda aynihi ka ahkami salati wa taharati ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ iman ọ̀rọ̀ iman wọ́n ní alákídà fẹ́yìn ẹ̀yin onígbàgbọ́ ẹ̀yin nìkíní kan ẹ̀yin ní alákídà ẹ̀kú kan ìpalẹ̀mọ́kò ń lu yìí àfẹ́ wà sí àkídà wallahi ọmọ pé wà sí àkídà kò kí ń ṣe tuntun sẹ́kànrá àwọn tí wọ́n kàn jẹ́ àwọn tó ń sọ̀rọ̀ sí ilé tí lásìkò yìí tó pé ọ̀pọ̀lọpọ̀ ní èṣù wá jòkó ara rẹ̀ kó ronú tó pé ìròrí ẹnìkan ló kálukú fi ń ronú òun ló ń fà láwọn èèyàn fi ń gbọ́n tí wọ́n ń sọ sàtúwò náà bá lè jòkó tó ronú ara rẹ fúnra rẹ tó ṣe research fúnra rẹ aláìwá rí i pé ibi tí ọ̀dà ni wọ́n ń kó yín lọ ẹni tó lóun ṣe wá sí àkídà yẹn gangan fún yín òun gangan ní ń da yín sí ìpínlẹ̀ ìpínlẹ̀ yín gangan ẹ̀rì ẹ̀wù tíra al-ahbar tí mo ń kà yìí òun náà ń pè ńlá láàrí so imam al-ahbar ó ní awwalu ma yajibu ala al-mukallaf ó ní àkọ́kọ́ tó jẹ́ dandan fún ẹni tó bá ti bàlágà ní mùsùlùmí òun náà ní tashihu kókó lọ lè ṣàtúnṣe ìgbàgbọ́ rẹ̀ kí ni jẹ́ iman alaqida tẹ̀síhùn àkídà tó àfáà kan jọmjọ kan ní àá ah, ah, inú àmàlà àwọn ẹni ṣe tẹ̀síhùn àkídà àkídà wọn lọ bàjẹ́ à wàlá àkídà mọ̀ ń bàjẹ́ iman mọ̀ ń bàjẹ́ náà ni àfún lálàrí wí yìí o ó ní ọgbọ́dọ̀ kọ́kọ́ ṣàtúnṣe ìgbàgbọ́ rẹ̀ náà jẹ́ kí ìgbàgbọ́ rẹ̀ kó jẹ́ ìgbàgbọ́ tó gbádùn thumma ma'rifatu ma yuslihu bihi fardu 'ainihi kọ́ ẹ̀ṣọ́ àmọ́ nǹkan tó máa fi ṣàtúnṣe nǹkan tó ń jẹ́ ọ̀ràn yàn lórí rẹ̀ bí àwọn ọ̀rọ̀ ìrun ọ̀rọ̀ ìmára wọ́síyàm ọ̀rọ̀ àwẹ̀ yẹn ni pé ọ̀rọ̀ ìgbàgbọ́ àkídà nǹkan láńlá ni o ńlá kọ́kọ́ o ní ti gbogbo ẹni tó bá fẹ́ gbà Ramadan tó gbọdọ̀ kọ́kọ́ fi palẹ̀ mọ́ fún Ramadan wàláhì wòye sí ara rẹ̀ wo ìgbàgbọ́ rẹ pẹ̀lú Ọlọ́run ọba rẹ wo àwọn ọ̀nà tí islam rẹ fi ń bàjẹ́ bóyá ìtọ́ mà àti ìtọ́ mà kó tètè kíyèsí tí wọ́n bá ti ń pa àkíyèsí rẹ̀ sí torí pé kí ni tí mùsùlùmí bá ti di pé ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba tó ń ṣe nǹkan kúfúrú nǹkan kẹfìrí pẹ̀lú ọlọ́run ọba ìyẹn ni pé tó ń takotọ́ ọlọ́run sírú ẹni ìyẹn hmm, tó wà nínú Qur'an tó wà nínú hadith anabi sallallahu alaihi wasallam tó ń takò pé mi ọ̀gbà ń tèmi indirect ni àbí direct torí ẹni yẹn ọkàfẹ́ para rẹ̀ lébi lásán nínú rọ̀mùdọ́nù yìí ni torí pé kí ni o ní nílá dá kankan ẹ̀rí ẹni tí ìmánì rẹ̀ àkídà rẹ̀ ọba ti dá tí ò ṣe dédé tó pé ẹbọ wà nínú àkídà rẹ̀ ẹ̀rí ẹni tó gbà ni ó fi wà nínú ọkàn rẹ̀ tí ayé lè ba tòun jẹ́ ayé lè pa òun ayé lè yíká dára òun dà ẹ̀rí ayé lè má jẹ́ kóun ga wọ́n lè dọ́ọ́bò go òun tí wọ́n mùsùlùmí o ti lọ fẹ́ gbàwẹ̀ o ti nígbàgbọ́ bẹ́ẹ̀ wàláhì wọn tẹ̀lé ara rẹ jẹ nìyẹn so àbí wọn náà lọ wá wò pé ah káyé má mú mi ọwọ́ á ní gbẹ́rẹ́ tó ń sín oní ètò ń dè má dì oní ètò ń so kọ́rùn oní ètò ń so mọ́lé àbí kí n bá lè má ta kẹyọ́nú ayé gbogbo ẹ̀ lóríṣiríṣi lọ wá ń ṣe subhanallah alazim wọn náà ni oníyẹ̀pẹ̀ tó ń wò láti rọmúlì onígbogbo ẹ̀ oní tó tó ń dà sílẹ̀ tó ẹ̀ tó ti fẹ́ gbé wọnú rọmbọ́n wàláì làwọn òní ní àwẹ̀ ìgbúrú àwọn nǹkan yìí ó ní mùsùlùmí gbọ́dọ̀ máa ẹ̀rí àwọn nǹkan yẹn pọ̀ àmì ẹnu iṣẹ́ ọlọ́run kẹnu mi rọra bá náà ni mo dákọ yìí náà mo ra dákọ náà mo ra sọ yìí mo dákọ ẹ ká kíyèsí àwọn mùsùlùmí ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ṣe ń sin lọ́run nìyẹn tó ń kírun tó ń gbáwẹ̀ ìkúrò àwọn lọ hajj àmọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ tí yóò fi ní ní ìrànlẹ̀ tí yóò fi ní láwẹ̀ tí yóò fi ní láhajj ni ẹ̀rí ọlọ́run bá ń sọ fún wa ní zúrọ́tù zumar aya 65 a'udhu billahi minash shaitani rajim olúwa ní walaqad uhiya ilayka wa ila alladhina min qablika la in ashrak la yahbatanna 'amaluka wa la takunanna min al-khasirin olúwa ní mo sọ fún wa nábì mo ti fẹ́ ránṣẹ́ sí ọ àwọn tó ṣàwájú rẹ̀ náà ànábì gbogbo ṣe ń tọ̀hún ní ó ya yányá gbogbo ẹ̀ ló bàjẹ́ yányá ni náà ni ó fi jẹ pé ìlànà àwọn àfa ìwà àfa tí mo kàlẹ̀ kan yìí onítàsí ìmánì kó kọ́kọ́ tó ìmánì rẹ ṣe kó mọ tó lè bá ẹ̀sìn rẹ jẹ́ kó mọ àkọ́kọ́ fún ẹ̀sìn nìyẹn àwọn nǹkan tó jẹ́ nǹkan kúfúrú tó kílẹ̀ nu Qur'an tó kílẹ̀ nu hadith anabi sallallahu bóyá direct nàbí direct، òun sọ gbàgàdà ní kéyìn gbà àbó òun tiẹ̀ sọ ọ̀kan gbà náà nínú ẹ̀mí rẹ̀ aró lẹ́yìn tó wọ́n sọ̀rọ̀ di kèfèrí ni. sẹ́wó lápẹjú yẹn subhanahu wa ta'ala ọlọ́run bá tó lára ga ó ní arrahman wa ala al-arsh istawa olúwa ni mo wà ní òkè al-arsh mi ẹ̀rí anabi sallallahu alayhi wa sallam so àyà Qur'an pọ̀ rẹ́kẹ́tẹ́ tó ń ṣàlàyé pé ibi tó lúwọ́ bá wà lélẹ́yìn fọlọ́wọ́ bá wà òkè sánmà so ibi tó yẹ kí nǹkan wá fẹ́ jẹ́ mùsùlùmí gidi bẹ́ẹ̀ mẹ́rẹ́ ṣe gbọdọ̀ gbà náà nìyẹn ẹ̀rẹ̀ kọ́ ní gbogbo àyè lọ́wọ́ bá wà subhanallah alazim so tọ́lọ́ sì ṣàlàyé pé ibi tó wà lẹ́lẹ́yìn so ọlọ́wọ́ bá rẹ ibi tó wà òun ní nǹkan mi ó kílẹ̀ nu Qur'an hadith anabi sallallahu alaihi wasallam kílẹ̀ rẹ̀ obìnrin tó mú wá sọ́dọ̀ anabi ẹrú wọ́n fẹ́ tu kalẹ̀ nínú àwọn kútùbù àhàdís rẹ̀kẹ̀tẹ̀ ẹ̀yìn àwọn ọmọ ọlọ́wọ́ bá wa onífi sàmà olókè lọ́wà kí wọ́n wá jáde bọ́ta kò ní ní onígbà ní onígbà àbí gbogbo àwọn kan tó ní í ṣe pẹ̀lú àwọn ayé alukur'an àdìsá nabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà kí ọ̀tà kókó yìí nígbà ń tẹ̀mí sáwọn onígbà ń tiwa torí eléyìí ọmọ iṣẹ́ náà di kèfèrí ni ọlọ́wọ́ subhanahu wa ta'ala ẹnu suratu al-imran aya ninety one olùwọ́bá ní innal kafaru wa matu wa hum ẹni tó bá ya kèfèrí sí aya ọlọ́run tí ọ̀gbọ́ ọlọ́run bá gbọ́ tó takò ó ọ̀takò ọlọ́run ọ̀tàkà ànábì ọwọ́ kú sérí rẹ̀ falan yuqbala min ahadin min al-ardi dhahaban wala iftada bihi gbogbo ẹni olúwa ní ànígbà lọ́wọ́ rẹ̀ tó bá ná gbogbo ayé tó fi ṣẹ̀sìn ọlọ́run ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ ulaika lahum adhabun alim wa ma lahum min nasirin wọ́n jẹ ìyà tó lágbára ni ọlọ́run kọ́ wọ́n ṣe wá ní kẹfìrí so ó ní kí mùsùlùmí kọ́ yọwọ́ níbi gbogbo tí bá ń jẹ́ ẹbọ pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ òun náà wo gbogbo tó ń ṣe lẹ́bọ pẹ̀lú ọlọ́run tó wà nú ọkàn rẹ pẹ̀lú ọlọ́run ọba rẹ̀ so gbogbo àdìsọ́kàn rẹ pẹ̀lú ọlọ́run ọba rẹ bí kí wọ́n náà mọ̀ pé ah ìbò ní lẹ́mi yọ ọ̀dà wọ́n ti ti pàtì ìyẹn méje pé o palẹ̀mọ́ fún rọ̀mùbọ́n wàláyé tí ń jẹ́ pé yẹn palẹ̀mọ́ fún rọ̀mùbọ́n ni tó bá kẹ́ náà ẹlẹ́ẹ̀kejì ọ̀nà tí yẹn máa fi ń palẹ̀mọ́ fún rọ̀mùbọ́n òun náà ni màrífàtú al-mawqif as-sahih màrífàtú al-mawqif as-sahih li bidayati as-sawm òun ni kí ọmọ bá bóòlù àṣẹ máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ gàgà bóòlù àṣẹ máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ kó mọ́ kó yé ọ. sẹ́wọ̀n bá ṣe máa ń bẹ̀rẹ̀ àwẹ̀ ọ̀nà tó kílẹ̀ ni òun náà ni wa dhalika bi ru'yati al-hilal wa buzughihi ni kí ilé tẹ́ṣù kí ṣàbánu kó parí Ramadan kó yọ àbí kí ṣàbánu kó pé kábẹ̀rẹ̀ ọ̀nà méjì tí wọ́n fi mú àwẹ̀ náà nìyẹn tẹ́bá gbọ́ nìkan tí ipò tó wà ń sọ kalẹ̀ nísìn ipò ìjọba yìí máa jẹ́ ìjọba yìí la máa sọdún wàláhì eléri tí ní eléri aláìmọ̀kànlá pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ẹni lọ́yẹ̀ kánmú tí òun ní òun ní eléri oon olórí olódò nàìjíríà ẹni ni sọ pé ẹnìkan ó ti wá sọ kalẹ̀ máa wẹ̀ ìjọba ẹ sọ fẹ́ nìyẹn pé you are oon olórí olódò nàìjíríà nìyẹn sòkòrò lè jẹ́ pé ìtàgbáyé gan so pé kí ni tí wọ́n ń bọ̀ anẹ́sọ̀ lọ sọ́nà ṣàlàyé ọ̀rọ̀ kalẹ̀ ó clear ó yé tí ò rújú abirata radiyallahu anhu ẹ̀yàn àdísẹ́ nọ́ìmọ̀r onítàrọ́ anẹ́sọ̀l hilal ọláwọ̀nyẹn wáyé lè ṣe ṣe wọ́n káàkiri fara àìtù ní mọ́wárí fún àkàbàrtún nàbí yàtọ̀ lọ́wọ́ olóòmù àrẹ sọfà nẹ́bí sallallahu alaihi wasallam nígbà tó ń sọfà nẹ́bí sallallahu alaihi wasallam nẹ́bí sì ní pé ó sì pa bìláì láti kọ́rọ̀ lé kó sọ fáwọn èèyàn ìkóyá ẹ̀pẹ̀polongo sáwọn èèyàn akìnrin kan náà bá nẹ́bí sallallahu alaihi wasallam kọ̀rọ̀ ìbò olóòrùn rí oṣù lọ́dún kan nẹ́bí sallallahu alaihi wasallam ní pé ṣé ó gbà àtẹ́ṣẹ́ an la ilaha illallah ṣé mú mi ní lòun mùsùlùmí ní ní ànẹ́bí ní ká polongo ó ti tán tó ń tó fi ń tí ń tí àmọ́ fi ń mọ̀ bẹ̀rẹ̀ àwẹ̀ nìyẹn nǹkan méjì nínú kárọ́ṣù àbí kí nílà níbi ni pé wà ń gò mà alaykum tó bá ṣe pé oṣù bá wá oṣù e, gàgá bù yẹn ni pé ìyẹn ni kíni kíláàdù kíni kíni e, kúrúkúrú bó oṣù fún yẹn rí fákìmílò ìdẹ́tọ̀ ṣàbàn ẹ pé ṣàbàn kó pé ẹ̀ka kó pé tó bá ti pé táti ẹ̀bẹ̀rẹ̀ àwẹ̀ yín ọ̀nà méjì nìyẹn lókè wa mọ ní àwa ti lu ìsáàdì rẹ̀ àti lu àti àti kà á àti mọ ìgbà tí wọ́n máa bọ́ọ̀nù oṣù ẹ̀ bọ́ọ̀nù ọ̀dẹ̀ bọ́ọ̀nù kìíní kan mú ọmọ ìwọ̀n moon ball kìíní kẹ̀kọ́ máa sọ pé ìgbà tó máa bọ́ọ̀nù moon kìíní bọ́ọ̀nù oṣù kìíní kílọ̀kan pẹ̀lú owó yìí tó kò tún lọ́kàn pẹ̀lú yìí ìlànà ẹ̀sìn wa ti clear sọ̀rọ̀ anábì sọ̀rọ̀ sọ́lá ìrùtàrà kí aná alẹ́ lè máa hẹ́jẹ̀ tẹ̀ bẹ̀ẹ́dọ̀ ọ̀nà tó clear lànà tẹbára nìkan tó ń bá wá ń ti mú ọjọ́ kalẹ̀ lónìí fàáìlẹ́mù anáwó rọ ìṣòlùjọ ẹ̀lá eléré àwọn aláìmọ̀kan ní ènìyàn tó abẹ́rẹ́ ọ̀bá fúnru ẹni bẹ́ẹ̀ kọ́lọ́nkọ́ mẹ́jẹ kó tán ìṣẹ̀mí ayé rẹ̀ lórí àìmọ̀kan báyìí torí dẹ̀sìn ọlọ́run ọba rú ni dẹ̀sìn ọlọ́run ọba rú ni èèyàn ìfẹ́sìn ọlọ́run ọba ṣe gírímọ̀nkáyì yìí mọ̀ fẹ́sìn ọlọ́run ọba ṣe mótómótó wàláyà dínú lèlà o ò ṣe tó nítorí máa fi rọ́nà fún mẹ́sì níbi kọ́ mọ́ mú ẹ̀rí ẹ wá ẹ̀rí látinú hadith ẹ̀rí látinú al-Qur'an tó bá ti rẹ́ẹ̀rí àjòkó jẹ́ ìfẹ́nukọ́ kìí sọ̀rọ̀ fẹ́nu kìí sọ̀rọ̀ agídí ìfikọ́lọ́ nǹkan máa ṣe àṣàánú fún wa. náà nínú àwọn ọ̀nà tí ẹ̀rí ànẹ́bìtì ọ̀sọ́lá wa ní pété bá wá rí oṣù yẹn tán kìí ṣe pẹ́ nìkọ̀ọ̀kan ni ó máa dá oṣù yẹn rí ike mi ti rí tọ̀ níbẹ̀rẹ̀ àwẹ̀ tán bá ti rí tán bá ti lọ lè sọ fáwọn aláṣẹ ìlú ẹ̀rí tán sọ fún mi mọ́tàbà sẹ́rẹ́kìnì lọ rí pé tọ́ wọ́n ti rí oṣù tán sì ní pé tọ́ ọ̀yá kan ò lè kéde fáwọn èèyàn ọ̀yá oṣù bẹ̀rẹ̀ ẹ̀ àwẹ̀ bẹ̀rẹ̀ wàlá àwẹ̀ ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Abu Hurairah radiyallahu anhu àdìsí ẹ̀mẹ́nu Tirmidhi ó ní as-sawmu yawma tasumun al-fitru yawma tuftirun wal-adha yawma tadhahun ànábì ni n ti ń jẹ́ àwẹ̀ òun náà níjọ́ tí gbogbo ìlú bá bẹ̀rẹ̀ ẹni pé níjọ́ tí aláṣẹ ìlú bá ní ọ̀yà ìbẹ̀rẹ̀ náà ni ìsinu níjọ́ tí aláṣẹ ìlú bá ní ẹ̀sínu ni ṣùgbọ́n náà iléyá náà níjọ́ tí àwọn aláṣẹ ìlú bá fi iléyá sí náà ni ṣẹlẹ̀ yìí ilé ẹni tó gbọdọ̀ yí ẹni kọ̀ọ̀kan láti ìbẹ̀rẹ̀ rẹ̀ kí ṣe pàwọ̀ káwa ni àwa ti mọ̀ mú tiwa kalẹ̀ ṣẹlẹ̀ ti kó fìtínà bára rẹ̀ báyìí yóò ti máa bá oṣù kan yóò ti máa bá òǹkà kan bọ̀ wáyé òǹkà yóò ti máa bá bọ̀ tó ń jọ tó bá wá di pé òǹkà ń parí kọ̀ wá nílé sọ pé kóun dúró mọ́ ìlú òsì ní ti bẹ̀rẹ̀ òun ti bẹ̀rẹ̀ tiẹ̀ wàláyé ọ̀nba ẹ̀sìn ọlọ́wọ́n bá jẹ ni síbi ẹni tó bá ń ṣe báwọn. naam bákan náà ìgbésẹ̀ lẹ́kẹta fún tí ẹ̀mọ́ fi ń palẹ̀ mọ́ àwẹ̀ òní kéèyàn wá máa ah, pàtàkì oṣù tí èèyàn fẹ́ bọ́ sí kéèyàn mọ importance ẹ̀ pé ah oṣù yìí kí wọn mọ bó ṣe tóbi tó lọ́dọ̀ ọlọ́run ọba kí wọn mọ bó ṣe pàtàkì tó ní ṣẹ̀mí ayé ọmọ ẹ̀rẹ́ ènìyàn àkọ́kọ́ ni pé bóòlù yẹn ṣe máa ń mọ bó ṣe pàtàkì tó ó ní kí wọn pé orígun kan nínú àwọn orígun ẹ̀sìn náà lè yàgbẹ́ ṣe yìí ó náà ní Ramadan nínú arkanu Islam àwẹ̀ tó jẹ́ ọ̀ràn yẹn náà láfẹ́ gbà yìí Ramadan Allahu Akbar tètè kan péré tí wọn bá ti gbà náà ni ẹ fúrò ṣọ́ra kí wọ́n mọ́ sí gbà mọ́ sí imú níbẹ̀rẹ̀ sì mọ́ sí parí ìgbà tó bá fẹ́ parí rẹ̀ fara rẹ̀ balẹ̀ fara rẹ̀ balẹ̀ wà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn ẹlẹ́sìn ọlọ́run àti bí àlẹ́ sọ̀rọ̀ sọ́lá bá ti gbé kalẹ̀ wà pẹ̀lú wọn wọ́n dùn pẹ̀lú fẹ́nu. so Jabir ẹni pé ọ̀rọ̀ yẹn ní ara pàtàkì rọ̀mùdọ́nù nìyẹn kí yẹn ó ma ìpalẹ̀mọ́nù tó bá kan náà àlẹ́ sọ̀rọ̀ sọ́lá wọn jẹ́ kó yọ pé ẹni tí rọ̀ǹdọ́n tó bá báláyé ìmẹ́nu àlẹ́ adẹ́bìl mufrad ẹni Imam Bukhari alayhi rahmatullah tó wọn ẹni tí rọ̀ǹdọ́n bá báláyé tó ṣe pé walam yughfar lahu tí ọ̀wá rí àforíjì ọlọ́run Jibril ní Allahumma fab'idhu ọlọ́run gbé jìnnà sí kẹrẹ̀ wa qala Rasulullah sallallahu alayhi wa sallam àmín anábìsì ní àmín anábìsì àdúrà sí anábìsì àmín Jibril lọ ṣàdúrà pé gbẹ́ntì rọ̀mùdọ́n bá balaye tí ò bá wá gbìyànjú kó ráforíjì ọlọ́run hmm. ó túmọ̀ sí pé inú oṣù yìí oṣù tí yẹn gbọ́dọ̀ jókòó kí yẹn ronú gbogbo ìwà ẹ̀ṣẹ̀ rẹ gbogbo ìyapa àṣẹ ọlọ́run tó ń ṣe kó jìnnà sí kí yẹn wòye kí yẹn wò gbogbo tí wọn náà fi ń yapa àṣẹ ọlọ́run kọ́ wáwò pé tọ́ kí n kó sínú oṣù kan yìí kí n fi sọ́ra mi di èèyàn tuntun kí n bọ́ nínú ìwà ẹ̀ṣẹ̀ so ẹ̀wọ̀n kan gbogbo àwọn ìwà jákujàku ìwà ẹ̀ṣẹ̀ tó ń kálukú ń wù náà lọ́wọ́ pile up ẹ̀wọ̀n tí ń yọrí sí fún wa ní lágbàáyé báyìí o ẹ̀wọ̀n tí ń yọrí sí ta ló lè jáde bọ́ta tó lè ní ọkàn ó balẹ̀ láwùjọ yìí tó ẹ̀wọ̀ wattaqu fitnatan la tusibanna alladhina zalamu minkum khassa olúwa bá ti kí wa nínú pé ẹ ṣọ́ra yín ẹ bẹ̀rù fìtínà ẹ ṣọ́ra yín yòó ti máa ju fìtínà sí yín wàláhì àwọn tó ń tó ṣe aburú nìkan kọ́ ní ọba o gbogbo yín náà jọ kó yányán ẹni ẹ̀wọ̀n ní ìṣẹ̀wọ̀n coronavirus so inú tó yàn gbọ́dọ̀ ṣiyè méjì lérí ẹ̀ tán bá sọ fún ọ pé ìwà abú àwọn ọmọ ẹ̀dá ènìyàn ọfà ń tọ́lọ̀ ń lè ṣe báyìí fún wa wàláhì ọgbọ́dọ̀ jiyàn rẹ̀ ọgbọ́dọ̀ jiyàn rẹ̀ tó bá tẹ̀lé làmọ́lẹ̀ pé òun ni òun ti gbọ́dọ̀ takò tó dáadé sí wà fún un nígbà tọ̀ ìrìn àbí wọ́dà wọ́lọ́hun èyí sọ̀kalẹ̀ ìyá lọ́lọ́hun máa fi ń ṣe fáwọn ẹ̀dá rẹ̀ ọlọ́mọ fi ń jẹ wọ́n níyà ní pé káìsàn kọ́mọ̀ràn kọ́mọ̀ràn kọ́mọ̀ràn ìyá ni tòkò ìdí máa ń fàyà ọlọ́wọ́n ọba ìbínú ọlọ́wọ́n ọba ni náà ni àmọ́ tó bá di pé ẹni tó bá bá ìbínú yẹn lọ so ọlọ́wọ́n kọ́dà bí gbogbo ayé bá bá ìbínú yẹn lọ wà láì ọlọ́wọ́n ti wà ń yanjú àwọn tó bá ń jẹ ẹni tó ń tẹ̀lé àṣẹ rẹ̀ kú so kọ́lọ́n kó mọ́ṣáláwá ní gbogbo àbúrú tó ń ṣẹlẹ̀ yìí kọ́lọ́n kó kó wọlé tóbi agbára rẹ̀ kó ṣàánú fún wa kó ṣàforíjì fún wa kó ṣàánú rẹ̀ fún wa. kẹ́rì ọlọ́wọ́ba yẹn máa ń bẹ̀ nìfà wàlá yìí sì máa ń ṣe ẹ̀fẹ̀ láti máa fi bẹ ọlọ́run yìí fi àìmọ́ tí yẹn ń ṣe kí wọ́n fi bẹ lọ́run kí ọmọ kọrin kọ́ lọ́n bẹ lọ́run gòrò àná gàrà rárá gòrò àná gàrà rárá oríjì rárá lọ́run ṣé ọ̀sán tọrọ àforíjì nu subhanallah alazim wàlá ìlàsìn yẹn tún fi bídí àyẹ̀mọ́ fi ń bẹ ọlọ́run ọba èyí máa ń fi àdáadáa lẹ̀ kí wọ́n fi bẹ̀ lọ́hùn so ìlú yìí ọlọ́mọ ṣàṣàánú wa ni wàláhì àbín so a fi ìlànà tà nẹ́bí lẹ́ba yóò yí wa báyìí a sì lọ lè bọ́ sí ìlànà náà rẹ́gẹ́dẹ́ ẹ̀dàkùn èèyàn ṣe ń bẹ lọ́hùn kó tó di eré rédíò rẹ ti mọ lẹ́ ń bẹ lọ́hùn fún gbogbo ayé ẹ́ lórí rédíò àni gbogbo ayé ọjọ́ yìí lórí rédíò subhanallah alazim ẹ́ níbo lẹ́yìn kílẹ̀ rí yín lérí yíhun anábì sallallahu alaihi wasallam ó ti kọ́ wa ní tá à ń ṣe òun kálukú múra sí ká máa ṣe gbogbo ní tí èyí kìkìtì náà tán náà lélẹ́ yìí àìgbà àìtẹ̀lé lànà anábì sallallahu alaihi wasallam ìrórí òun kálukú pé nínú òfin náà gbélé yìí wọ̀ nígbè wọ́ so gbúrò àwọn wàhálà yìí ń tẹ́ ká kíyèsí ni wa khairul hadi hadi muhammadin wala yuslihu hadha alqawm so kọ́nà kọ́ mọ́ṣá sànú fún wa náà bákan náà òun náà ni ara ọ̀nà tí èèyàn fi ń palẹ̀ mọ́ fún Ramadan ó ní kí mùsùlùmí kọ́ mọ bó la ṣe máa ń gbá ọ̀rẹ́ gangan an ya'lama kayfiyata as-sawm ẹ̀rí ìgbà tó bá ti jẹ sàárì tán èèyàn kì í dà níyàn ìyẹn dà níyàn kí ọlọ́run ẹ̀yìn nínà wé tù sọ́wọ́ mọ́ra kò sí ni èèyàn gbọ́dọ̀ máa so bákan náà àwọn ọ̀nà tí wọ́n fi ń palẹ̀ mọ́ kalẹ̀ fún Ramadan kí mùsùlùmí kò ní lẹ́ni pé ah ìmí náà mo fẹ́ ṣe ládàá nínú oṣù tí mo wà yìí ẹ̀rẹ̀ inú àwọn ọ̀nà táwọn ẹbí mo fi ń gbàwẹ̀ rẹ̀ so òun náà ni pé lẹ́yìn ìgbà tó bá dà níyàn yẹn tán tó bá ti láníyàn nínú ọkàn rẹ̀ kó wọ́n gbàwẹ̀ yóò sì jẹ́ sáré ẹ̀rẹ̀ tọ́lọ́mbá ní kúrìyàn orí jẹ alẹ́bí ni kò dáa kọ́lá tó wá ṣe pé ó mi bá ni ẹ̀tọ́ lọ́lọ́ ànẹ́bí tó kọ́ra tó wá sí pé ó bá mú mi lásán mú mi kó sáà ti mú ipe súnà ànẹ́bí sallallahu alaihi wasallam tó rà ànẹ́bí ní ẹni tasaharu fa inna fi sahuri baraka ẹ máa jẹ sàárì àlùbáríkà ọlọ́run ọba ń bẹ níbi sàárì jíjẹ so lẹ́yìn náà kí wọ́n á mú ẹnu lọ́wọ́ láti ìgbà tí alifájárí yẹn bá ti yọ títí tí ó fi dìgbà tí òun bá wọ̀ ní ìrọ̀lẹ́ sókè òtún nígbà yẹn ìyẹn gbọ́dọ̀ wá jìnnà sí àwọn kankan nínú rọ̀mbọ́n gbọ́dọ̀ jìnnà sí àwọn ọ̀rọ̀ ìsọkúsọ hmm, ẹ̀rì ìwòkúwò ẹlòmíì náà mọ̀ ń sọ lẹ́ẹ̀kan gbogbo àwọn ìranù pátipàti tẹ̀yìn tó ti mọ́ yẹn láàyè ó yẹ kí yóò fi thirty days sí kí yóò fi ṣéènì ẹ̀mí ara yẹn kí yóò fi wá bọ́ nínú pátipàti yẹn. so ẹlòmíì nìsín fíìmù gbogbo gba ní àwọn abọ́ralẹ̀ oríṣiríṣi ẹ̀kọ́ wo ló fẹ́ máa kọ́nu fíìmù ẹni tí ò lẹ́kọ̀ọ́ kan lè kọ́ ẹ̀ ní lẹ́kọ̀ọ́ ni wọ́n á máa fi rọ́kọ̀ rẹ̀ lẹ́kọ̀ọ́ ẹni yìí ló kú lánàá wọn náà tó di bàbá olówó lónìí wọn lọ ya wèrè lọ́la the same the same ẹnìkan náà ẹnìkan ó ti mọ̀ pé wọ́n ń ta ayé ẹ̀jẹ̀ ní wọ́n kàn fi ìsẹ̀mí ayé rẹ̀ sáré òun lọ́wọ́ akóbámú lọ́mọ wa wò nínú rọ̀mùdọ́ọ̀nì ẹ̀rí so wà pálapàla tánàbí nìkan jìnnà sí nìyẹn anabi sallallahu alayhi wa sallam wọn man yada qawla zoor wala amalu bihi falaysa lillahi hajja fi sawmihi fi an yada'a ta'amahu wa anabi náà tí o bá ti pa àwọn ìwàkiwà ìwà arọ́ iṣẹ́ ẹ̀rọ ìwòrán tó bá ti pátì so ọlọ́wọ́ bò nídìí àwẹ̀ ẹ̀rọ tó ń gbà ó kàn fi bí lásán ni ó fún ẹni strike hunger lásán ni so kọ́nà kó mọ́ ṣàánú fún wa ẹ jẹ́ ká kíyèsí gbogbo àwọn ọ̀nà tí ó lè máa mú yẹ̀mọ́ ni ládàá ọ̀dẹ́ ńlá iná nǹkan tó yẹ ká tó kíyèsí púpọ̀ jù ní rọ̀mbọ́n tánàbí máa ń ṣe òun náà ni pé aljudu wal karam anábì máa ń tọrẹ gan anábì àti máa bùnyàn abdullahi ibn abbas ló gbà wá ó ní kánà rasulullah sallallahu alaihi wasallam ajwadu náà tó ń ṣe rán nàbí ah ànàbí máa ń tọrọ ọmọ búyàn ní nǹkan bíyàn ó ní wà kánà ajwadu ma yakunu fi ramadan ń tó bá tó wá ju ramadan yìí ìṣọwọ́ búyàn ní nǹkan rẹ̀ máa ń lágbára sí gan bí ṣe máa ń tọrẹ tó máa ń lágbára sókè ìrẹ́ ní pé àsìkò ramadan tó máa ń búyàn ní nǹkan gan ó ṣe dà kò sí tó burú mbẹ́ ẹ̀ tó wá wúrú títí ọdún táwa wà yìí so alhamdulillah ala kulli halin so gbẹ́ni tọ́lọ̀ bá ṣe fún tó ṣe pọ́lọ́ ní kí wọ́n tó ní arzikì gbé láti inú mọ̀lẹ́bí rẹ̀ ànábì ni wọ́n dáàbì máa ń tẹ̀ ẹ̀rù ọ̀dọ̀ àwọn tó jẹ́ mọ̀lẹ́bí yẹn nìyẹn tí kò máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ rẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ yóò kárí yóò kárí tó ń kálukú bẹ̀rẹ̀ nínú mọ̀lẹ́bí rẹ̀ ń kálukú bẹ̀rẹ̀ nínú mọ̀lẹ́bí rẹ̀ kò ní sípẹ́ nìkan lọ lè ń jà wọ́n ń tẹ̀ mọ́lẹ̀ wọ́n yọ ìkànnà rẹ̀ wọ́n fún ní kúkú níbi tí wọ́n lè ń du oúnjẹ kò ní sí torí mọ̀lẹ́bí rẹ̀ ló fún ló gbé ránṣẹ́ sí i so bí kálukú wa náà ní bó ṣe ká ṣe nìyẹn so abdullahi ibn abbas ó lánàá bí máa ń ṣòro ló máa ń tọrẹ gan tó bá dínú ọmọdọ́ọ̀nù ọ̀rẹ́ rẹ máa ń pọ̀ gan gẹ́lẹ́ yìí náà tarawih alhamdulilayi ọlọ́ọ̀ni kẹrẹ́ sí ẹni pé aṣáǹtà máa ń kí kò nídìí lọ́dún yìí o kò nídìí lọ́dún yìí o kò nídìí pọ̀ ń lọ sí mọ́ṣáláṣí àkè aṣámú wọ́n ti ní ọmọ àkí jàmá ọ̀nà jàmá gẹ́dọ̀ ọ̀ràn yẹn ọjọ́ ọ̀ràn yẹn ju aṣámú lọ so àmọ́ yẹn ní ọmọ kínílé rẹ kínílé rẹ kí pẹ̀lú mọ̀lẹ́bí rẹ so kó kí gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam ṣe ní káàkì kò sí nǹkan tó burú mbẹ kéèyàn ká sì bẹ ba Ọba fún orílẹ̀-èdè ayé ká bẹ Ọlọ́run Ọba fún Nàìjíríà ká bẹ Ọlọ́run Ọba fún ìlú wa ká bẹ Ọlọ́run fún orí wa ẹyẹ orí ara wa gẹ́gẹ́ kọlọ Ọba kọmọṣẹ àfààní fún wa. náà àbí ní láì sàlẹ tó bá di ọjọ́ mẹ́jọ fún wa tá a so tẹ bá lè pè mí sí ni àbí ní láì sàlẹ tó àyè wà zero eight one zero thirty three fifty one fifty four nine tí o bá sì lè pè mí tá bá lè lọ sí shop twelve so ní rẹ̀ ní fọ́ra hotel so inshallah tó kẹlọ lè rí wọn níbẹ̀ so wọ́n ṣètò bí àbá ṣe ṣe tó abẹ́lọ́ wọn tó bá ṣàṣe ní ọ̀rọ̀ fún wa ní nílé gbé kọlù mọ́ ní òní ọjọ́ ti lọ so abẹ́lọ́ wọn kọ́ bá ṣàtọ́ wa di ọjọ́ mẹ́jọ àwọn tí a bá fẹ́ pè ní ọ̀rọ̀ two eight one zero thirty three two one four nine abdulfatah sọ̀rọ̀ ní ọ̀ndàgbẹ́lẹ̀ pẹ̀lú ṣáàlì kàwọn ẹ̀ndìkà ṣáàdù àlá ìlà ìlà ẹ̀ndì أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته FM 95.1, your preferred radio station.